QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́. ilé iṣẹ́ kan bẹ tó lálùbáríkà o. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ o. ẹgbẹ́ polu ọjà àyẹ̀wò sílẹ̀ iṣẹ́ QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ o. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tí ọ̀lẹ́ jàmbá kan ní tiwa. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ orin fẹsẹ̀ yẹ. QHTV láyé fẹ́ máa gbọ́ o. gbogbo nǹkan tó lọ lágbàáyé ni wọ́n sọ fún wa o. QHTV láyé fẹ́ máa gbọ́ o. ìròyìn eré ìdárayá ó ń bẹ̀ lọ. QHTV láyé fẹ́ máa gbọ́ o. gbígbé ṣẹlẹ̀ wà lárugẹ la fi táwọn yọ jàre. QHTV láyé fẹ́ máa gbọ́ o. QHTV. Accra and beyond. tó ẹ̀yin olólùfẹ́ wa a jẹ́ pé iléeṣẹ́ QH radio tá a wà ní Accra ní orílẹ̀-èdè Ghana ibẹ̀ náà la mọ̀ tó wà ó ta tó ti ń kí pé ẹ kú dédé àsìkò yìí ṣàlàáfíà lẹ́wà gbogbo lè ń kọ́ ah, kò sẹ́ni tó máa gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ yìí tí ò ní pàpàrí pé ṣé bó ṣe jẹ́ nìyẹn <laughs> ta ló máa gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ yẹn ẹ gbọ́ kí làṣírí tó wà láàrin Murphy Afọlábí àti bàbá Yẹmí Ẹlẹ́bùbọn àṣírí wo ló wà láàrin Murphy Afọlábí àti bàbá Yẹmí Ẹlẹ́bùbọn ẹ má kànjú kúrò lórí ètò ẹ farabalẹ̀ láàrin ìṣẹ́jú bíi mélòó kan tá a fi máa bára wa sọ̀rọ̀ mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ bí ó ṣe lọ ẹ gbọ́ gbogbo ẹ̀ bó ṣe máa wà bá a ṣe máa gbé kalẹ̀ àti gbogbo àwọn nǹkan tí a máa fi tó yín létí àti gbogbo àwọn nǹkan tá a máa fi tó yín létí ẹ̀yin èèyàn wa Murphy Afọlábí ọmọ ọ̀dọ̀ àgbà ìjẹ́ àmọ̀ pòrúkọ tuntun tí ẹnìkan sọ fún mi nìyẹn ẹnìkan ní Quadri Hamzat ẹ̀yin ìjẹ́ àmọ̀ pé mo wo ètò yín tẹ́ ẹ ṣe gbogbo àwọn ètò tẹ́ ẹ ṣe back to back lórí ọ̀rọ̀ Murphy Afọlábí bàbá yìí sọ fún mi pé gbogbo ẹ̀ làwọn follow wọ́n ní gbogbo ẹ̀ làwọn wò wọ́n ní à ń sì gbádùn gbogbo àwọn àlàyé tá a ṣe ń bẹ̀ wọ́n ní ṣùgbọ́n kinní bẹ tán rí pa àwọn èèyàn ò fi kún ọ̀rọ̀ Murphy o mo ní ẹ sà kí ni nǹkan yẹn sà kí ló yẹ kán fi kún tí wọ́n fi kún wọ́n ní Murphy Afọlábí ọmọ ọ̀dọ̀ àgbà ló yẹ káwọn èèyàn máa pè é mo ní bàbá kí ló dé tẹ́ fi pé Murphy Afọlábí lọ́mọ ọ̀dọ̀ àgbà wọ́n láwọn ò ṣàdédé pé bẹ́ẹ̀ wọ́n ní Murphy Afọlábí tí mo rí yẹ kò kàwé yes àwọn èèyàn máa ń sọ pé bó ṣe máa ń sọ̀rọ̀ ó máa ń sọ̀rọ̀ bí ọmọ abúlé mo ní bẹ́ẹ̀ ni wọ́n ní ṣùgbọ́n ǹjẹ́ mo mọ̀ pé gbogbo nǹkan tí àwọn tó ka mi títí ǹjẹ́ mo mọ̀ pé àwọn nǹkan tó jẹ́ pé àwọn tó ti ka gbogbo ìwé ilé ayé tán àwọn nǹkan tí wọ́n mọ̀ ǹjẹ́ mo mọ̀ pé mọ́fì àbọ̀lábì mọ́ wọ́n ní kì í ṣèyẹn lé ní wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé ǹjẹ́ mo mọ̀ pé mọ́fì àfọlábí ǹjẹ́ mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jàǹfààní tí wọ́n tara ìgòkè nídìí ṣe eré tíátà nídìí ṣe eré tíátà àti nípa kárìnrìn àjò afẹ́ lọ sí òkè òkun ǹjẹ́ mo mọ̀ pé ipasẹ̀ Murphy Àfọlábí ni mo ní ẹ̀ẹ́ bàbá yìí ilẹ̀kùn wọ́n ní nítorí ìdí eléyìí tẹ́ bá fẹ́ pe Murphy ẹ pe Murphy kẹ́ẹ̀dẹ̀ àdírẹ́sẹ̀ Murphy ọmọ ọ̀dọ̀ àgbà <laughs> wọ́n ní Murphy ó bá gbà jẹun Murphy bá gbà jẹun Murphy súnmọ́ gbà ó dẹ̀ bá àgbà jẹun Murphy ọmọ ọ̀dọ̀ àgbà ẹ̀yìn yẹn wá ọ̀rọ̀ pọ̀ kí wàá láṣìírí tó ń bẹ láàrin Murphy àti bàbá Yẹmí ẹlẹ́bùbọn ẹnu Murphy gangan lọ̀rọ̀ yìí ti jáde ẹnu Murphy gangan lọ̀rọ̀ ti jáde àṣírí wo ló wà láàrin bàbá Yẹmí ẹlẹ́bùbọn àti Murphy Àfọlábí ẹ farabalẹ̀ kẹ́ ẹ tẹ̀lé wa àmọ́ kó tó di pa lọ ẹ jẹ́ sáré mú polówó ẹyọ kan wá fún yín <laughs> ẹ má jẹ́ ń jẹ gbèsè torí pé ẹni tó ṣe onígbọ̀wọ́ ètò a polówó ọjà wọn ká polówó náà fi gbé ìpolówó ọjà wọn fún wa o iléeṣẹ́ oea apps iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ alálùbáríkà tó jẹ́ pé ìwòsàn àti àlàáfíà gbogbo èèyàn ló jẹ wọ́n lógún ẹ wá jẹ́ kí n sọ kinní kan fún yín o tẹ́ ẹ bá ṣàkíyèsí pé nínú àgọ́ ara yín àìsàn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tàbí nínú àgọ́ ara yín àrùn kan wà ń bẹ̀ ẹ lọ mọ́ ra gbogbo àwọn egbòogi oògùn tó bá ń jáde láti iléeṣẹ́ oea ṣe ra àwọn product wọn tẹ́ ẹ bá ti gbé lura báyìí àìsàn náà ó dẹ̀ fi yín sílẹ̀ ó ti lọ lọ́wọ́ kan nìyẹn o irú àìsàn wo ló ń dá yìí láàmú ṣé ojú ni àbínú egungun àbínú ara àbórí ni gbogbo nǹkan tó bá ti dàbí àìsàn ẹ má bora yín mọ́lé ẹ máa lọ ra gbogbo àwọn egbòogi tó ń jáde láti iléeṣẹ́ oea apps iléeṣẹ́ alálùbáríkà ẹ sì yẹn lé ní ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni wípé iléeṣẹ́ oea wá ní ká sọ fún yín o nípa ọṣẹ túdè eléyìí tí wọ́n tà fún àwọn èèyàn ní ọdún tó kọjá iṣẹ́ wo lọ́sẹ̀ túdè ń ṣe ọ̀sẹ̀ túdè a máa tuni sílẹ̀ kúrò nínú ìṣòro ni pẹ̀lú agbára àti àṣẹ ọlọ́run tó wọnú ẹ̀ bàbá tó níléeṣẹ́ yìí ọ̀gá tó níléeṣẹ́ yìí ẹni tó jẹ́ aláṣẹ àti olùdarí tó níléeṣẹ́ oea wọ́n ní lóòótọ́ lóòótọ́ ọ̀sẹ̀ túdè ó ń ṣiṣẹ́ gan ajẹ́bí idán ni náà fi ń pè ní ọ̀sẹ̀ túdè tó ń tuni sílẹ̀ kúrò nínú ìṣòro tí wọn náà bá ṣàkíyèsí pé nǹkan kan wà tó dàbí àìsàn tàbí tó dàbí àrùn tó ń bá ẹ fínra gbìyànjú lọ ra ọṣẹ túdè gbogbo tó bá ta kókó nù gbèsè ayé ẹ gbogbo tó bá ti fà tí ọwọ́ ò bá tó gbogbo nǹkan tó bá ti lé àbó orí nǹkan kan tó ń bà ẹ́ lọ́kàn jẹ́ bóyá lára ọmọ àbí lára nǹkan míì tó fẹ́ dàbí ìbànújẹ́ tó dàbí spiritual problem ra ọṣẹ túdè kó o fi wẹ̀ tó bá ti fi wẹ̀ báyìí gbogbo ìbànújẹ́ tó bá wà tòsí ẹ o ti wẹ̀ dànù nìyẹn o ọṣẹ túdè spiritual soap lágbára gan ẹ gbọ́ ìpolówó iléeṣẹ́ oea tẹ bá ti gbọ́ ìpolówó wọn tán màá wá fún yín ní fóònù nọ́mbà eléyìí tó já sí ọ̀dọ̀ ọ̀gá àgbà tó níléeṣẹ́ yẹn màá fún yín ní fóònù nọ́mbà tó já sí ọ̀dọ̀ ọ̀gá àgbà tó níléeṣẹ́ yẹn ẹ kàn pé wọ́n pé èmi náà nílò ọṣẹ túdè kan o ẹ country kọ́ńtì tẹ bá wà kẹ́ẹ̀dẹ̀ bí wọ́n pé iṣẹ́ wo gan lọ́ṣẹ túdè ń ṣe ẹ ṣeun ẹ kú kalẹ̀ lẹ́yìn ìpolówó màá fún yín ní fóònù nọ́mbà wọn oye and shrub spicy. oye oh, gbangba gidi gbala dúró fún ìlera tó o àlàáfíà ló ṣe é ṣayé àìsàn ò ṣe é lò gbà. oea herbs and shrub spices ní iléeṣẹ́ tó kájú ẹ̀ nínú ká ṣe gbòógì oríṣiríṣi tó ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí kòkòrò inú ẹ̀jẹ̀ inú rírun ẹ̀yìn dídùn ìdákọ́lẹ̀ kọkùnrin ó ṣe ṣàkọni kóbìnrin ó ṣe nǹkan oṣù nírọ̀rùn fibroid oyún ju stroke rọpárọsẹ̀ hypertension ẹ̀jẹ̀ ríru diabetes gonorrhea cancer rheumatism typhoid fever karama ayuni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn egbògi tó ń jáde láti iléeṣẹ́ oea herbs and strong spices ló kájú ẹ̀. ìwọ náà kàn sí iléeṣẹ́ oea herbs and strong spices lónìí kó gbà kó jura wọn lọ. wọ́n wà ní oea compound along old ondo benin express road ládojúkọ bina farm junction lẹ́gbẹ̀ẹ́ ogun state college of health technology ìlẹ́sẹ̀ ìjẹ̀bú ogun state. ẹ tún lè pè wọ́n sórí zero nine one five nine five seven nine six eight five tàbí kẹ́ whatsapp wọn sórí zero eight one eight six five three six four eight zero oea herbs and and strong spices ìlera rẹ ló jẹ wá lógún. bó ṣe jẹ́ òun náà lẹ ti gbọ́ yẹn o iléeṣẹ́ oea ìlera gbogbo èèyàn òun ló jẹ wọ́n lógún ẹ gba fóònù nọ́mbà tó jẹ́ ti ọ̀gá àgbà tó níléeṣẹ́ yìí ẹbí wọ́n lè rè nípa ọṣẹ túdé o tó ń tuni sílẹ̀ kẹdẹ bí wọ́n nípa àwọn oògùn tó ń ṣiṣẹ́ fún oríṣiríṣi àìsàn ẹ̀sọ́ kọ́ńtì tẹ́ bá wà kán dẹ̀ bá yín dhl ránṣẹ́ fóònù nọ́mbà yín tó níléeṣẹ́ rèé plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero ẹgbọ́n nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero for the last time ẹ jẹ́ n tó pé plus three four six zero three eight four zero eight five zero bó ṣe jẹ́ nìyẹn o now mo ní pẹ́ẹ́nu mọ́fì àfọlábí gan ni mo ti gbọ́ àjọṣepọ̀ tó wà láàrin òun àti bàbá yẹmi ẹlẹ́bùbọ̀n kí ni àṣírí tó ń bẹ láàrin àwọn méjèèjì mọ́fì àfọlábí ó tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó sọ̀rọ̀ ilẹ̀kùn o ẹ̀já gbọ́ ẹ̀já gbọ́ díẹ̀ nà ẹ̀já gbọ́ díẹ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe pẹ̀lú mọ́fì ẹ̀já gbọ́ díẹ̀. bàbá mi ká sọ náà jìn o àmọ́ tí mi ò bá ní fi parọ́ pé mo bẹ̀rẹ̀ iṣẹ́ orí ìtàgé ìsìn a ti lé ní twenty three years tí mo ti bẹ̀rẹ̀ báyìí. ẹ mo kọ́kọ́ bẹ̀rẹ̀ tí bá ní kí n tó ìlànà mi bí mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orí ìtàgé ní ìgbà kan tí mo wà ní ìlú Òṣogbo tí mo wà ní kékeré bàbá mi kan tí orúkọ wọn ń jẹ́ Ifáyẹmí Ẹlẹ́bùrú Ìbọn àwọn ni mo kọ́kọ́ rí tí wọ́n máa ń ṣe àwọn eré orí ìtàgé lọ́tún lọ́sì tó dẹ̀ jẹ́ wípé díẹ̀díẹ̀ ó padà di eré àgbéléwò tabaníkàkà bíi ifá olókun àsọ̀rọ̀dayọ̀ nítòótọ́ àwa kéré o but gbogbo bí tá bá ti ń ṣe la máa ń lọ la máa ti ń lọ wò wọ́n díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ó ní ẹ̀wù iṣẹ́ yìí ló wù mí lọ́kàn àmọ́ mo kéré débi tí mo lè sọ fún wọn pé mo fẹ́ báwọn máa kópa nínú iṣẹ́ yìí àtìgbà yẹn ni mo ti ní lọ́kàn pé ah tí mo bá kàwé débì kan iṣẹ́ orí ìtàgé ó wù mí láti máa ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ mo padà báwọn bẹ̀rẹ̀ ní kékeré náà ọ̀nà mi bí mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orí ìtàgé ní ìgbà kan tí mo wà ní ìlú Òṣogbo tí mo wà ní kékeré bàbá mi kan tí orúkọ wọn jẹ́ Ifáyẹmí Ẹlẹ́bùrú Ìbọn. àwọn ni mo kọ́kọ́ rí tí wọ́n máa ń ṣe àwọn eré orí ìtàgé lọ́tún lọ́sì mhm, tó dẹ̀ jẹ́ wípé díẹ̀díẹ̀ ó padà di eré àgbéléwò tabaníkàkà bíi ifá olókun àsọ̀rọ̀dayọ̀ nítòótọ́ mhm. àwa kéré o but gbogbo ibi tá a máa ti ń ṣe la máa ń lọ la máa ti ń lọ wò wọ́n díẹ̀díẹ̀díẹ̀díẹ̀ ó ní ẹ̀wù iṣẹ́ yìí ló wù mí lọ́kàn hmm. àmọ́ mo kéré débi tí mo lè sọ fún wọn pé mo fẹ́ báwọn máa kópa nínú iṣẹ́ yìí àtìgbà yẹn ni mo ti ní lọ́kàn pé ah tí mo bá kàwé débì kan iṣẹ́ orí ìtàgé wù mí láti máa ṣe. ẹ̀yin èèyàn ètò kan jáde ńjọ́ kan nínú eléyìí tí mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan tí wọ́n ń bá arákùnrin yẹn ágìl kí ni nǹkan tí wọ́n ágìl lé lórí òun ni pé nígbà tí a sọ pé Murphy Àfọlábí ọ̀dọ̀ bàbá Ifáyẹmí ẹlẹ́bùbọn ó kọ́ iṣẹ́ fáńbẹ̀ẹ́ kódà gan ó gba ọ̀dọ̀ bàbá ìkọjá fún tírénì nípa ọ̀rọ̀ ifá àtàwọn nǹkan míì ìjẹ́ mọ̀ pé ó tó èèyàn mẹ́fà tí mo rí tí wọ́n kẹnu bo arákùnrin tá à ń sọ yìí tí wọ́n sì ń sọ fún wípé ọ̀rọ̀ tó ń sọ kò mọ̀ ń pa ẹ̀ tí wọ́n dẹ̀ jẹ́ kó di mímọ̀ fún wípé Murphy kò tiẹ̀ fi ibì kankan wo àwòkọ́ṣe tàbí wo nǹkan kan lára bàbá Ifáyẹmí ẹlẹ́bùbọn rí èrò pọ̀ gan níbi tá a ti ń sọ̀rọ̀ yẹn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n dẹ̀ ń sọ fún wọn pé à Murphy Àfọlábí ó gba ọ̀dọ̀ bàbá Ifáyẹmí ẹlẹ́bùbọn kọjá dáadáa débi wípé ó kọ́ṣẹ́ ifá ń bẹ̀ kódà àwọn nǹkan míì tó wà tẹ́ pé a lè máa sọ lórí afẹ́fẹ́ tó tó kọ́ níbẹ̀ náà now bóyá hatred ní ká pè ní o bóyá two ní ká pè ní o àwọn tá à ń sọ yìí wọ́n ṣàyàrí wọ́n ní rọ́ni wọ́n ní Murphy gbàbẹ̀ kọjá rí ẹ̀rí pẹ́nu Murphy Àfọlábí gangan lẹ ti gbọ́rọ̀ yẹn sìn wípé bàbá àwọn kan bẹ tó ń pè ní Ifáyẹmí Ẹlẹ́bù abẹ́ ẹ̀ dáadáa ni ẹ̀já tó tó díẹ̀ yẹn gbọ́ ẹ̀já tó àrùn yẹn gbọ́. ẹ a ti lé ní twenty three years tí mo ti bẹ̀rẹ̀ báyìí. ẹ mo kọ́kọ́ bẹ̀rẹ̀ tí bá ní kí n tó ìlànà mi bí mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orí ìtàgé ní ìgbà kan tí mo wà ní ìlú Òṣogbo tí mo wà ní kékeré bàbá mi kan tí orúkọ wọn ń jẹ́ Ifáyẹmí Ẹlẹ́bùrú Ìbọn àwọn ni mo kọ́kọ́ rí tí wọ́n máa ń ṣe àwọn eré orí ìtàgé lọ́tún lọ́sì tó dẹ̀ jẹ́ wípé díẹ̀díẹ̀ ó padà di eré àgbéléwò tabaníkàkà bíi Ifá Olókun Asọ̀rọ̀dayọ̀ nítòótọ́ àwa kéré o but gbogbo ibi tí wọ́n bá ti ń ṣe la máa ń lọ la máa ti ń lọ wò wọ́n díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó ní ẹ̀wù iṣẹ́ yìí ló wù mí lọ́kàn. ṣé ẹ ti rí i pé ìgbà tí Murphy sì kéré òun ló sì ń sọ yẹn wípé ní gbogbo ọdún yẹn lọ́hùn bàbá tóun wò nígbà tóun wà lóṣogbo òun ni bàbá yẹmí ẹlẹ́bùbọ̀n àwọn kan pè wọ́n ní bàbá yẹmí bàbá ifáyẹmí ẹlẹ́bùrùbọ̀n àwọn kan pè wọ́n ní yẹmí ẹlẹ́bùrùbọ̀n ṣe é pé kò sí eléyìí tẹ́ ẹ pè wọ́n bẹ́ẹ̀ tí ò lọ yẹmi ẹlẹ́bùbọn ifáyẹmi ẹlẹ́bùbọn bàbá ìkan náà náà òun náà lẹ sì ń sọ. in fact ẹ jẹ́ kí n wá fún yín ní ìròyìn méjì míì tá a fi gbé ọ̀rọ̀ yẹn lẹ́sẹ̀ ẹ jẹ́ kí n fún yín ní ìròyìn míì lẹ́yìn tẹ́tí gbọ́rọ̀ tí mo fi àfọlábí tán pẹ̀lú àjọṣepọ̀ pẹ̀lú bàbá ìfáyẹmí ẹlẹ́bùbọn kékeré ni mo fi ti sọ pé kò tiẹ̀ tí mọ̀ pé òun fẹ́ ṣe anything tó ti ń wu bàbá yẹn gẹ́gẹ́ bí role model pé ah Ifá Olókun Asọ̀rọ̀dayọ̀ lára àwọn sinimá tí bàbá yìí ṣe ń gbà yẹn eh, àwọn nǹkan míì bíi Ifá bíi Ifá bíi Ifá kékeré ló ti wo Murphy now ẹ wá jẹ́ kí n fi láwọn ìròyìn míì tí mo sáré rí gbá mú kó tó di pé a máa kúrò lórí ètò ìròyìn kan rèé tó níbi tí Táyé Currency ti sọ̀rọ̀ Saheed Òṣùpá wọ́n ní Táyé Currency ní ọmọ Ìbàdàn tí Saheed Òṣùpá jẹ́ kò lè jẹ́ kó já òun gbà lẹ́yìn Pasuma ẹ máa gbọ́rọ̀ yín dáadáa o wọ́n ní Currency ó ṣàlàyé pé ọmọ Ìbàdàn tí Saheed Òṣùpá jẹ́ kò lè jẹ́ kó lè já òun gbà lẹ́yìn Pasuma o ṣé ẹ mọ̀ wípé ọmọ ìlú kan náà ni Saheed Òṣùpá àti Taiwo Àkàndé Adébísí tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Taye Currency ìlú Ìbàdàn ni àwọn méjèèjì èyí tí ó fi hàn pé a lè pè wọ́n ní tẹ̀gbọ́n àmọ́ ṣá táyé kọ́rẹ́nsì ti sọ pé lóòótọ́ ọmọ ìlú kan náà ni àwọn méjèèjì o síbẹ̀síbẹ̀ Pasuma ọ̀gá ńlá lòun yóò bá lọ lọ́jọ́kọjọ́ nínú ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ pẹ̀lú BBC News Yorùbá nígbà náà ni táyé kọ́rẹ́nsì ní lásìkò tí aáwọ̀ wà láàrin Alhaji Alabi Pasuma ọ̀gá ńlá àti King Saheed Òṣùpá òun ò dá sí aáwọ̀ àárín wọn nítorí bí Saheed Òṣùpá ṣe jẹ́ ọmọ ìlú òun tí ó sì dára sí òun bẹ́ẹ̀ náà ni Pasuma jẹ́ àwòkọ́ṣe fún òun tó sì jẹ́ pé àti máa ṣe bọ̀ wọn wọ́n ti lé ní ogún ọdún tán ti jọ wà. ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn èèyàn kan retí kí òun gbè lẹ́yìn Saheed Òṣùpá nítorí àwọn jọ jẹ́ ọmọ ìlú kan náà síbẹ̀ wọ́n tún gbọ́dọ̀ rò pé òun àti Paso ni àwọn jùmọ̀ jọ wà láti ayé alálùmọ́lẹ̀ ó ní ìdí nìyí o tí òun kò fi dá sí ìjà àárín àwọn méjèèjì àmọ́ ṣá ó fi kún pé lóòótọ́ onínú fùfù ni Saheed Òṣùpá síbẹ̀ ó dára sí òun kò sì sí nǹkan kan fún aáwọ̀ láti wà láàrin òun àti Saheed Òṣùpá bákan náà ni Alhaji Taiwo Akande Adébísí Currency náà ló tún sọ̀rọ̀ lórí bí ó ṣe wakọ̀ wọ agbami òṣèlú ọmọ rẹ̀ Yusuf Adébísí tó jẹ́ ọ̀kan lára àwọn asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ àti onírúurú ìṣẹ̀lẹ̀ nípa ìgbésí ayé rẹ̀ gbogbo èyí ni ẹ lè wò ní ojú òpó Facebook àwọn BBC News Yorùbá tàbí kí ẹ tẹ àtẹ̀ránṣẹ́ sí orí ayélujára wọn tó wà nísàlẹ̀. ìròyìn míì rèé tó sọ pé lórí ọ̀rọ̀ Ṣeun Kútì kókó kan tí àwọn alátìlẹ́yìn Ṣeun tí wọ́n gbámú ni pé kí wọ́n ṣáà kí ó kúrò ní àhámọ́ ọlọ́pàá adájọ́ tó ń gbọ́ ẹjọ́ Ṣeun Kútì kò yọjú làwọn alátìlẹ́yìn rẹ̀ ni wọ́n bá ṣe kíni wọ́n ṣe kíni adájọ́ tó ń gbẹ́jọ́ ṣe ń kú tí kò yọjú o làwọn alátìlẹ́yìn rẹ̀ ni wọ́n bá ṣe ìwọ́de níwájú ilé ẹjọ́ tí wọ́n dẹ̀ kọ síbẹ̀ náà ni pé free Ṣeun Kútì gbajúgbajà akọrin tó jẹ́ ọmọ Fẹlá Aníkúlápó Kútì Ṣeun Kútì kò ríbi fojú kan adájọ́ tó ń gbọ́ ẹjọ́ rẹ̀ níbi ìjókòó ilé ẹjọ́ tó yẹ kó wáyé lọ́jọ́ ìṣẹ́gun ìdí ni pé adájọ́ náà kò ráàyè wá sílé ẹjọ́ adájọ́ adéọlá ọlátúbọ̀sún tó ń gbẹ́jọ́ náà kò sọ ìdí tí òun kò fi yọjú wọ́n sì ti sún ìgbẹ́jọ́ náà di ọjọ́rú báyìí tòun ti bẹ́ẹ̀ àwọn olólùfẹ́ àti alátìlẹ́yìn Ṣeun Kútì wọ́n kó ara wọn jọ ní iwájú ilé ẹjọ́ láti ṣe ìwọ́de ráńpẹ́ fi ẹ̀hónú hàn wọ́n ìwọ́de tá à wáyé níwájú ilé ẹjọ́ májísírì tó wà nílùú Èkó akọ̀ròyìn àwọn BBC tó wà níbẹ̀ níbi ìwọ́de náà ó ṣàlàyé pé àwọn tó sọ̀rọ̀ níbi ìwọ́de yìí wọ́n ní kò tọ́ bí àwọn ọlọ́pàá ṣe wọ́ Ṣeun Kútì lọ sí ilé ẹjọ́ wọ́n ní ìdúnkokò mọ́ ẹ̀mí Ṣeun ló mú kí ó gbá ọlọ́pàá náà létí torí náà ọlọ́pàá kan fẹ́ halẹ̀ mọ́ ni pẹ̀lú ìgbẹ́jọ́ yìí níṣe ni wọ́n ké sí àwọn aláṣẹ láti tú Ṣeun Kútì sílẹ̀ láì sí ìdíwọ́ kankan ó ti pé nǹkan bí ọjọ́ mẹ́fà tàbí jù bẹ́ẹ̀ lọ báyìí tí Ṣenkútì ti wà ní àhámọ́ ọlọ́pàá ọjọ́ méjì ni wọ́n kọ́kọ́ fi gbé e sí àhámọ́ kí wọ́n tó tó wá béèrè fún ọjọ́ mẹ́rin sí i nínú àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n kà òun ni pé ó ṣèkọlù sí ọlọ́pàá ní ìtakò òfin orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ló takò òfin gidigidi gan ni o ní ìgbà tí awuyewuye yìí bẹ̀rẹ̀ èrò aráàlú ó pín sí oríṣiríṣi bóyá ṣeun ló jẹ̀bi tàbí òun ló ṣèkọlù tó burú jù ẹ̀yin yẹn wá bákan náà ni àwọn kan sọ pé ọlọ́pàá nàìjíríà náà wọ́n máa ń dúnkokò máwọn aráàlú láwọn mìíràn ṣe ń sọ pé Ṣeun Kútì ó lo ipò rẹ̀ gẹ́gẹ́ bí gbajúmọ̀ ìlú mọ̀ká náà lọ́nà àìtọ́ Ṣeun fojú ba ilé ẹjọ́ ohun tí adájọ́ sọ rèé ilé ẹjọ́ májísírèètì Yaba ìpínlẹ̀ Èkó lára àwọn kan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn nìyẹn o wọ́n ní ilé ẹjọ́ májísírèètì Yaba nípínlẹ̀ Èkó ti pàṣẹ pé kí Ṣeun Kútì kó sì wà ní àhámọ́ ọlọ́pàá fún ọjọ́ méjì sí ẹ̀yin èèyàn wa ibi tí ọ̀rọ̀ dé dúró báyìí àfi ká farabalẹ̀ ká máa wòye àfi ká farabalẹ̀ ká máa wòbi tó máa já sí. bákan náà ìròyìn kan rèé tó sọ pé ṣé lóòótọ́ ni UK fẹ́ fi òfin de kíkó ẹbí dání gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ láti ilẹ̀ òkèrè UK ti ṣòfin akẹ́kọ̀ọ́ ilẹ̀ òkèrè kò ní ráàyè kó ẹbí dání bẹ̀rẹ̀ láti ọdún 2024 àwọn akẹ́kọ̀ọ́ tó wà fáwọn ètò ẹ̀kọ́ gíga kan postgraduate students on non-research courses wọ́n ní wọ́n ní láǹfààní láti gbé àwọn mọ̀lẹ́bí wọn lọ́wọ́ lábẹ́ òfin tuntun eléyìí tó fẹ́ mú àdínkù bá àjòjì tó ń wọlé sí ilẹ̀ gẹ̀ẹ́sì báyìí. ìkéde yìí wáyé lọ́jọ́ méjì ṣáájú ọjọ́ tí wọn yóò gbé àkójọpọ̀ ìròyìn tó ṣàfihàn pé iye àwọn tó ń gba ọ̀nà ìbúrú ilẹ̀ gẹ̀ẹ́sì wọ́n ti tó seven hundred thousand lọ́dún yìí lọ́dún tó kọjá ìwé ìgbélùú visa one hundred and thirty-five thousand seven hundred and eighty-eight ni wọ́n fún àwọn tó tẹ̀lé akẹ́kọ̀ọ́ ilẹ̀ òkèrè wá tí eléyìí sì fẹ́ súnmọ́ ìlọ́po mẹ́sàn-án iye ìwé tí wọ́n fi síta lọ́dún twenty nineteen olóòtú ìjọba Rishi Sunak òun ló sọ fún àwọn mínísítà pé ìgbésẹ̀ yìí yóò mú àdínkù bá iye àwọn tó ń wọ ilẹ̀ wọn o ó sọ fáwọn ìgbìmọ̀ aláṣẹ pé ìlànà tuntun yìí yóò bẹ̀rẹ̀ ní ọdún 2024 yóò mú ìyàtọ̀ tó lápá bá àwọn èèyàn tó ń wọ ìlú náà àmọ́ o kò lè sọ ní pàtó irú ipa tí yóò kó lára iye àwọn èèyàn tó ń wọ ìlú nítorí pé wọn kì í ka akẹ́kọ̀ọ́ tó wá ń kàwé ọlọ́dún kan àti mọ̀lẹ́bí wọn papọ̀ ẹ̀yin yẹn wa ṣé a sọ fún yín wípé ìpele mẹ́ta òun náà ni àwọn ètò wa tí ó jẹ́ current affairs ló máa ń pèsè lójoojúmọ́ a tó máa tẹ́tí lẹ́kọ̀ọ́ ní abala kejì níbi tí a tún ti mú ìròyìn míì eléyìí tó bá tó tẹ̀ wá lọ́wọ́ tá a ti mú wá fún yín ẹ ṣé gan ni o tẹ́ ń gbọ́ wa Quadri Hamzat òun mi. QH TV la fẹ́ máa gbọ́ o QH TV la fẹ́ máa wo ilé iṣẹ́ tẹlifíṣàn ìgbàlódé o. QH Television tẹlifíṣàn dáńgájíá. QHTV ló fẹ́ máa wò. ògbóǹgẹ̀ fẹ́gbẹ́ ó tún gbà wọ́ bọ̀. QHTV ló fẹ́ máa wò. ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn. QHTV ló fẹ́ máa wò. àwọn ètò àwògbádùn lóríṣiríṣi ìgbàlódé tó ta lẹ́nu. QH TV ló fẹ́ máa wò ó ti yá. ìpínkùdùnkù ọjà láyé wá sí QH tẹlifíṣàn wa. àfi tiwa méjì yìí lárugẹ QH TV lágbádẹ fún ẹ. QH Accra and beyond.